ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó. kálẹ̀ ẹ̀yin aráalé àmọ́ kí n yẹ kú ọjọ́ mẹ́ta o báwo lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí ń bẹ̀ ṣe gbogbo ẹ̀ ṣe ohun dùn rèé. a kí gbogbo yín pé ẹ tún káàbọ̀ padà sí orí ètò yìí ní alẹ́ ètò ní àkẹyìn o báwo ni òpin ọ̀sẹ̀ yìí a kó pọpọ ṣìṣìn a kó palẹ̀mọ́ ọdún pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọlọ́run ọba ọdún náà abáwaláyé abáwaláyé abáwaláyé ara wa wọn ò ní fi wá palẹ̀ ọdún mọ́ àti ọkọ àti ìyàwó àti ọmọdé àti àgbàlagbà àti ọkùnrin àti obìnrin gbogbo wa pátápátá la kí ni alẹ́ tòní wọ́n ní ẹkú lébà ìlà káralé ẹ̀rì wà là ń kéré ọ̀nà tó bá tọ́jọ́ mẹ́ta àti àti rẹ̀ ni ẹkú àtijọ́ òun náà ni à ń kéra ẹni akí gbogbo yín pátápátá wípé ẹkú ọjọ́ mẹ́ta o ẹkú lé ẹkú dédé àsìkò yìí orúkọ tèmi kò tí ì yípadà ìjìnlẹ̀ Marcus lórúkọ tèmi apèdègbàyè gbogbo ilẹ̀ tọ́kì yín náà rí gúrú maharaji adẹ́rìn pòṣónú Mr Sport akin káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí lọ́jọ́ tòní ètò wa let's talk about it pẹ̀lú wa lórí ètò lónìí àìmí àti àwọn bàbá àtìyá wa tí a jọ wà ní orí ètò láti orílẹ̀-èdè Canada àti orílẹ̀-èdè UK òní a jọ wà lórí ètò lónìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ẹ lè máa béèrè pé ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ wípé kí ni wọ́n ń ṣe lórí orí ètò yìí lónìí tí àwọn méjì mẹ́ta kóra wọn jọ pọ̀ kó lè dá náà ni ẹ̀yin àwọn olóyìnbó náà ni wọ́n sọ wípé all work without play make Jack a dull guy tí a bá ń sọ̀rọ̀ nípa Odùduwà ó yẹ ká máa sọ̀rọ̀ nípa ohun tó bá wa náà lára mu nítorí pé tá a bá ń lọ sẹ́dẹ̀ tá a bá bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ tá a bá kúrò lẹ́dẹ̀ tán ẹ̀dẹ̀ náà la máa padà sí mo ní àṣesílẹ̀ báyìí làbọ̀ wá bá ẹni tó bá ṣe sọ́nà abẹ́ṣiṣi nígbà àbọ̀ òun náà ni a ṣe ní pé ah, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ mà ló ń ṣẹlẹ̀ láwùjọ wa lónìí wọn ní bó ṣe wà ní lìkì bẹ́ẹ̀ náà ló wà ń gbàǹjà bó ṣe wà lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà ló wà ní orílẹ̀‐èdè Odùduwà bẹ́ẹ̀ ló wà káàkiri orílẹ̀‐èdè Áfíríkà àti káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé pátá nítorí pé a rí wípé lásìkò yẹn àwọn kókó wà tó ń jẹ́ gbọ́n sí omi òtó tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa pàápàá jùlọ látàrí bí ètò ọrọ̀ ajé gbogbo àgbáyé bó ṣe mẹ́hẹ̀ báyìí wípé ìjà lọ́lọ́kan òòjọ́ kan ló ti ń ṣẹlẹ̀ ní àwùjọ ìdílé ká pè ní ìdílé nítorí pé ọ̀rọ̀ ìdílé yìí wọ́n ní ilé làá ti ń kẹ́ṣọ̀ọ́ torí náà la ṣe ní pé kí ni ohun tí a lè ṣe bí àlàáfíà wọn ní bí bí ẹ̀dẹ̀ òdùn bí ẹ̀dẹ̀ òdùn bí ìgbẹ́ báyìí nìgboro orí ó dìgbà tílé bá dùn tí ọ̀dẹ̀ bá tò tí gbogbo ẹ̀ bá ṣẹnure ká tó láǹfààní láti sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ nígboro torí náà la ṣe ni pé látàrí ohun tó ń ṣẹlẹ̀ nígboro yóò tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ohun tó ń ṣẹlẹ̀ nílé wa ẹ jẹ́ ká gbé yẹ̀wò ná ká tò ilé wa torí pé ilé báyìí gangan ni àti ń kẹ́sọ̀rọ̀ òde gẹ́gẹ́ bí àṣewé lẹ́ẹ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láwùjọ àti nínú ìdílé pàápàá jùlọ nínú ìdílé ó ti jẹ́ kí ẹlòmíì kí àwọn olóyìnbó ń pè nìkan ní frustration ó ti jẹ́ kí frustration kó setting sínú life àwọn ẹlòmíì ibi pé tẹ ẹ bá ń sọ̀rọ̀ a wọ́n á máa sọ bí tẹ ẹ bá ń wíru wọ́n á máa wíru bẹ ẹ bá ń sọ̀rọ̀ gbogbo èèyàn bá ń sọ̀rọ̀ o kí wọ́n máa sọ̀rọ̀ lọ tóun náà bá máa dá sí ọ̀rọ̀ ẹ nǹkan ọ̀tàn ló máa sọ kí kúkú ìṣẹ́jọ́ wọn ní tó ń ṣẹlẹ̀ náà ni ó ń ṣẹlẹ̀ sí wọn wọ́n ní lóde òun ló ní kí wọ́n wá wò ó tábàrí wípé a rí wípé baálé ilé míì tó bá ń kúrò ń bi iṣẹ́ àti padà sílé báyìí ńgbà tó bá débi iṣẹ́ láàárọ̀ inú ẹ̀ á dùn á máa sọ̀rọ̀ ìyá fatafata inú ẹ̀ máa dùn torí pé kíni bó ṣe fi lé sílẹ̀ inú ẹ̀ dùn wípé ẹlẹ́dàá mi mo dúpẹ́ o pé mo kúrò nínú hílàhílo làásìgbò pákáleke tó ń ṣẹlẹ̀ nínú ìdílé mi mo ti ẹ̀tún láǹfààní láti ẹ̀tún bá àwọn èèyàn péjọ lónìí láti sọ̀rọ̀ tí láti bá wọn rẹ́rìn láti bá wọn dọ̀wẹ́kẹ̀ tí ó bá ti tó àsìkò láti padà sílé ẹ̀rí tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní fajúro ìgbà yìí gangan ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní báwọn ọmọọṣẹ́ sọ̀rọ̀ tó máa máa kọ́ra bí ajá elékuru nítorí pé kíni ó ti rí ilé tó ń lọ wípé ah ó mo tún padà lọ sínú wàhálà yìí lónìí again ẹ bá rí wípé baálé ilé míì kò kì í tó bá ti kúrò níbi iṣẹ́ báyìí kì í fẹ́ darí lọ sílé ẹlòmíì gan tiẹ̀ ń wá lọlé mọ́ kì í ṣe wípé bóyá wọ́n ń ṣe ṣìnà níta o kì í ṣe pé bóyá wọ́n ń ṣe ṣìnà níta ṣùgbọ́n ẹlòmíì nítorí pé n tó fẹ́ lọ dojúkọ nílé á gba hòtẹ́ẹ̀ lọ ìyẹn ilé ìtura láti lọ farapamọ́ síbẹ̀ ìyàwó ilé míì gan tó ń dojúkọ nílé òun náà ló ń lọ yẹn torí náà la ṣe ni pé báwo la ṣe lè ṣe é tí a fi lè dẹ́kun eléyìí nínú ìdílé ni àwa fi èèkàn èjì àwa fi kún lókun wípé ká máa gbé àwọn tó mọ ti fún tẹ́dọ̀ ní tó ń ṣẹlẹ̀ láwùjọ wa nínú ìdílé pàápàá nítorí náà lẹ ṣe rí ìyá wa àti bàbá wa ní ojú agbágbé lónìí àwọn méjèèjì wọ́n ń pè kan ní social work àbí wọ́n ń àwọn kan ní social worker ìyẹn ni pé àwọn ni wọ́n mọ ti fún tẹ́dọ̀ ní tó ń ṣẹlẹ̀ nínú ìdílé ìṣòro wo ló ń dojúkọ ìdílé àti kí ni ọ̀nà àbáyọ ìyá wa láti orílẹ̀-èdè Canada lónìí ẹ̀rí bójú wọn ṣe gúnrégé wọ́n ní bílé bá san ni àwọ̀là ń wò ilé sàn wọ́n <laughs> ìyá wa Beatrice Ògúnmọ́lá láti orílẹ̀-èdè Canada eh, social worker ni wọ́n ìyá wa ẹ bá wa kí àwọn aráalé ìpè wọn kò déédéé àsìkò yìí káàárọ̀ ọ̀dí gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi ẹ̀ẹ́dẹ̀kú ìyálẹ̀ta ẹ ṣe gan ẹ káàbọ̀ àbí ẹ ṣe adúpẹ́ tẹ́ darapọ̀ mọ́ wa ní orí ètò yìí orúkọ tèmi ni ìyáàfin ògúnmọ́lá bí olótù ṣe ẹ ṣe. ẹ ṣeun púpọ̀ ẹ rí bí ojú wọn ṣe ń dán ẹ má tọ̀sí wọn o family woman ni wọn wọn ti má rí ẹjọ́ torí ọlọ́run ẹ torí tẹ ẹ bá ṣe èsì <laughs> ẹ kàn dínú yọ <laughs> ẹ ṣe gan ẹ̀yin olólùfẹ́ wa nílé àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín hmm. wọ́n dẹ́ni kò kí ń jẹ́ àwádé àwa mẹ́ta la wà ní orí ètò lónìí tí àjọ máa fi ikùn lókun tí àjọ máa fi ọ̀rọ̀ jomi tóró òdú ni ẹnì kejì lóòótọ́ náà ni wọn kì í ṣàìmọ̀ fún olóko láti orílẹ̀-èdè United Kingdom bẹ́ẹ̀ ni ìlú ọba àwọn kan máa pè ní ilẹ̀ gẹ̀ẹ́sì ìlú London ni wọ́n fi ìkàlẹ̀ sí tí wọ́n ti ń jẹ ayé ọlọ́ba kì í ṣe ayé fàmí létè ntutọ́ o ṣùgbọ́n ayé ọlọ́ba ni wọ́n ń jẹ ní eh, orílẹ̀-èdè UK ìyẹn tá a mọ̀ sí England ìlú London gangan ni wọ́n fi ìkàlẹ̀ sí tí wọ́n ti ń jayé ọlọ́ba tí wọ́n dábẹ́ ẹdun tí wọ́n rọ̀ bí òwe bàbá wa ẹnìkan òṣèlú ni àjọ wà ní orí ètò lónìí bàbá wa Mr ẹnìkan òṣèlú ẹ bá wa kí àwọn aráalé wípé wọn káàbọ̀ sórí ètò lónìí ẹ kúlé o ẹ kálẹ́ o ibi tẹ́ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá ẹ dẹ̀ kú ìmúra ọdún o orúkọ tèmi ò yí o Mr ẹnìkan òṣèlú lórúkọ mi ẹ bá wa kàlà lọ. ẹ ṣeun púpọ̀ Mr ẹnìkan òṣèlú ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá nílé ẹ má gbàgbé ẹni tá a fẹ́ ṣe ní on twenty six inú oṣù tá a wà yìí àwọn kan ti gbé òbítíbitì owó kalẹ̀ wípé ká fún àwọn èèyàn ní ẹ̀bùn ọdún tẹ́yìn náà bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ni o láti máa gbé ẹ̀bùn láàyè kalẹ̀ o láti máa fún àwọn ènìyàn tí wọ́n wà ní orílẹ̀-èdè Odùduwà ní ẹ̀bùn ọdún tí wọ́n jẹ́ ọmọ Odùduwà sánsán wọ́n máa láǹfààní láti pè wá wọlé láti jẹ ẹ̀bùn àwọn ètò kan ti wà lọ́lọ́kan òjọ̀kan tí a ti là kalẹ̀ lórí ètò yìí lórí ọ̀rọ̀ ìdílé náà ni o ṣùgbọ́n ẹ má jẹ́ kí a tí ìná ń bẹ báyìí torí níta bá fi pamọ́ báyìí òun ni ó máa ń níyì ṣùgbọ́n ẹ máa bá wa ṣí ètò yìí ẹ máa tẹ̀lé gbogbo platform wa lórí social media lórí YouTube ìjìnlẹ̀ rédíò ni lórí Facebook ìjìnlẹ̀ FM lórí group wa lórí Facebook ìjìnlẹ̀ FM media bó sì jẹ́ lórí timeline wa lórí facebook ni ẹ send friend request wa ìyẹn ní ìjìnlẹ̀ marcus ẹ lọ sórí twitter wa kẹ ẹ máa follow wa ìjìnlẹ̀ fm twenty eighteen ni bó sì jẹ́ lórí instagram ìjìnlẹ̀ underscore radio underscore turkey tàbí apèdègbàyè underscore presenter ẹ bá wa share ètò yìí lónìí èyí tí ẹ bá ní àdójúkọ tàbí challenges táwọn olóyìnbó ṣe máa ń pè é lórí ètò ìgbéyàwó yín àbí lórí pé bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ra yín sọ́nà Eh, ẹ̀yẹn ni pé àfẹ́sọ́nà fiance àti fiancé ẹ̀ eh, tó yẹ pé ẹ̀ ní àdójúkọ ìyẹn challenges ẹ pè wá lẹ́yìn ètò a máa bá yín yànnàná ẹ̀ a sì máa bá yín ṣe bó ṣe tán àti bó ṣe yẹ wọ́n ní àjọrò báyìí ní jẹ́ ìjẹrò ohun tá a bá dìjọrò báyìí gúngun ní gún ẹ̀ ń láti fi ogún òtòlótó ẹ̀ ń láti ṣe bó ṣe yẹ kí ẹ ṣe kí ó bá lè rí bí ó ṣe yẹ kó rí àwa ní kókó la ní ètò yìí àwa àti ẹ̀yin torí náà la ṣe pé àkọlé rẹ̀ ní eh, àjọrò tá a mọ̀ sí let's talk about it lóòótọ́ àwọn kan ti wà o ẹ mi ò mọ̀ wá mọ̀ nǹkan tó wá ń ṣẹlẹ̀ sáwọn èèyàn wa tó bá rí i pé àwọn kan wà o wọ́n ti set pace wọn ò lè rórí wọn jinlẹ̀ kó wò pé kí nìkan tèmi lè ṣe tó lè yàtọ̀ sí àwọn ènìyàn tí ìyí táwọn èèyàn ń ṣe ọ̀nà wo ni mo lè gbé ètò ti tèmi gbà báwo ni mo ṣe lè ṣe é tó lè fi yàtọ̀ gédégédé ṣe rí kò sí nǹkan tí a mọ̀ tí ó lè dàbí originality n tó o bá ṣe tó o bá gbé kalẹ̀ tó jẹ́ pé ìwọ gangan ìwọ gangan ni founder tí theophone díẹ̀ gangan àbí ìwọ ni inventor táwọn ẹlòmíín bá ń bọ̀ wọ́n máa farawé yín ni wọ́n ní ẹyẹ tó bá máa farawé gún ẹ̀wé igú ẹ̀yìn àrùbá yìí ló máa sùn ṣùgbọ́n àwọn kan tí wọ́n ti ń tá a gbé kalẹ̀ yìí àjọrò tá a mọ̀ sí let's talk about it àwọn kan ti ń jí tọ́pìkì wọ́n ti ń jí lò <laughs> wọ́n ní kò sẹ́ni ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé ẹ̀yin ọmọ Yorùbá this is a registered uh, title ẹ ṣeun gan ni ẹ̀yin tí ẹ ti wà ní ojú agbágbé lónìí ká sáré lo àǹfààní yìí kátókùn lọ agbami ètò lónìsànsán kakọkọ kìín ẹ wípé ẹ káàbọ̀ sí orí ètò Ìjìnlẹ̀ FM media wọ́n ní ẹ bá wa pín ètò yìí wọ́n ní ká ẹ bá wa ṣíà Oged uh, Ọládọ̀tun wọ́n ní kò sí wàhálà ìjìnlẹ̀ fm akínyìn ẹ ṣeun púpọ̀ ṣẹ́gun ọládọjà amakínyìn o bàbá wa wọ́n ní let's go ọ̀ṣọ́bù jp olúbùkọ́lá wọ́n ní ẹ káàbọ̀ sí orí ètò admin ẹ jọ̀wọ́ ẹ bá wa pín ní nọ́mbà wa sí orí ètò yìí ẹ púpọ̀ god bless you as you do so ẹni ẹ̀yàn wa bẹ̀rẹ̀ láti òní lọ ẹ ní máa bá wa pàdé láago márùn-ún ilẹ̀ Odùduwà mọ́ nítorí pé a fẹ́ kí gbogbo àwọn ènìyàn kí wọ́n máa jẹ mùdùmùdùn ètò yìí ẹ má sọ pé ọ̀rọ̀ wa pọ̀ Moses Joe wọ́n ní ẹ káàbọ̀ sórí ètò ṣùgbọ́n láti wákàtí yìí lọ aago mẹ́fà lọ́jọ́jọ́ àbámẹ́ta tí a mọ̀ sí ọjọ́ sátọ̀dé nílẹ̀ Odùduwà òun náà ni ẹ máa máa bá wa pàdé ní orí ètò yìí wákàtí kan la gbé e lé o ṣùgbọ́n ó ṣe ṣe ká ṣe ní wákàtí kan àbọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àsìkò bá ṣe ń lọ sí ẹ ṣeun púpọ̀ admin god bless you owó tẹ́ ẹ fi tẹ́ síbẹ̀ kò ní kan ìsàlẹ̀ àpò ẹ̀ ní fi gbọ́mọ yín sin ẹ̀yin tí ẹ̀ ń bá wa ṣe ètò yìí lónìí pẹ̀lú àṣẹ lọ́wọ́ lódùmarè ọwọ́ tẹ́ ẹ fi ṣe ètò náà kò ní kan ìsàlẹ̀ àpò ojú tẹ́ fi wò wá ò fọ́ bẹ́ẹ̀ náà ni ètí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹgbẹ́ ìpolówó ọjà yín wá kaba yín polówó ẹ̀ ìpolówó ọjà báyìí òní àgúnmọ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá tẹ́ ẹ bá gbàgbé a sọ̀rọ̀ nípa ètò ìṣúná nínú ìgbéyàwó ẹ jẹ́ kí amú tó wà lọ́kàn tìyín bẹ̀ ẹ̀ nítorí pé kájọ fikùn lukùn ẹ̀ kí a lè ṣe é bó ṣe yẹ kó rí kó bá lè rí bí ó ṣe yẹ kó rí ẹ ṣé gan ni ẹ máa tẹ̀ sí ojú agbàgbé ń bẹ̀ àìdíà àbí ohunkóhun tí ẹ bá ní lọ́kàn ṣùgbọ́n lónìí a rí wípé àwọn kókó wà tó ń jà rànràn nínú ètò ìdílé ìgbéyàwó tó yẹ pé òun gangan òun ni ó sábà máa ń fa ó jẹ́ nǹkan gbòógì lára ohun tí ó ń fa wàhálà àti gbọ́mi sí omi òtó nínú ìgbéyàwó àti ìtúkà ọkọ àti aya wọ́n sì sọ wípé ibi tí erin méjì bá ti jà koríko bẹ̀ ló máa ń fara gba tó máa ń jìyà jù níbi tí ọkọ àti ìyàwó tí wọ́n bá ti jà tán bá ti túká àwọn ọmọ tí wọ́n bí àwọn ni wọ́n máa ń sábà fi ara gbá èyí tí ó jù ń bẹ̀ kí ni ọ̀nà tí a lè fi dẹ́kun eléyìí ń tá fẹ́ gbéyẹ̀wò lónìí ni wípé làgàtà <laughs> kì í ṣe làgàtà ti Pasuma o ìyẹn ni wípé third party ẹnì kẹta nínú ìgbéyàwó ẹ kí ni à ń pè ní third party nínú ìgbéyàwó Eh, wọ́n ní kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́ pọ̀ wọ́n ẹnu ọlọ́fà báyìí ló sọ pé tòun ara ọ̀tọ̀ ẹ jẹ́ kí a gbọ́ láti ẹnu bàbá àti àwọn ìyá wa lónìí obìnrin ló kọ́kọ́ rí Jésù àbí bẹ́ẹ̀ kọ́ bó tilẹ̀ jẹ́ wípé ọkùnrin ni Ọlọ́run kọ́kọ́ dá sílé ayé ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ìyá wa kí ni wọ́n mọ̀ sí alágàtà tàbí third party nínú relationship ẹ ṣeun púpọ̀. ẹ bá wa gbóhùn sókè mà. Yeah. Uh, if you are talking about the um, third party in the marriage, I would love to define what third party really means. So, what does it mean to have a third party in, in your marriage? It simply means you allow external people to interfere in your marriage. Now, um, most marriage today do not work, uh, do not work, not because uh, the husband and wife are not meant for mm, each other. a sì fẹ́ kọ́kọ́ mọ tí wọ́n ń pè ní alágàtà alágàtà yẹn ni third party nínú yeah. relationship ẹ ṣeun púpọ̀ ìyẹn ni wípé ẹni tí ò bá tó bá yàtọ̀ sí ọkọ àti ìyàwó yálà ó lè jẹ́ pásítọ̀ ó lè jẹ́ páítọ̀ àbí kó jẹ́ àlùfáà nínú mọ́ṣáláṣí ó lè jẹ́ bàbá ìyàwó àbí bàbá ọkọ àbí ẹbí àbí ọ̀rẹ́ ẹ ṣeun púpọ̀ ìyá wa bàbá wa ǹjẹ́ ṣe ní ọkàn tiyín àti àfojúsùn tiyín torí pé bá a ṣe sọ́lẹ̀ kan pé ohun tó kọjú sí ẹnìkan ẹ̀yin ló kọ sí ẹlòmíì ẹ kí ni ẹ̀yin mọ̀ gẹ́gẹ́ bí alágàta tàbí third party nínú relationship ẹ ṣeun púpọ̀. ẹ ṣe olóòtú mo kí gbogbo yín ẹ̀yin tẹ́ ń gbọ́ wa láti ilé third party ni ẹni ẹ̀kẹta nínú ìgbéyàwó That's the third person in the part. Apart from the husband and the wife, any other but any other person is third party. Ó hmm. jẹ́ family ni o, pastor new anyone tó ṣàbá ti tún associate mọ́ ìgbéyàwó yìí third party lẹ́ni yẹn. Ò bá jẹ́ pastor, ò bá jẹ́ ọmọ, ò bá jẹ́ ará, ò bá jẹ́ ọ̀rẹ́. Ẹ ṣeun púpọ̀ bàbá wa ẹ pẹ́ fún wa pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ̀yin tẹ́ wà lé ẹ jẹ́ kí a mọ̀ kí ni tó ṣẹlẹ̀ nínú ìdílé tiyín bẹ́ẹ̀ kí ni à ń pè ní alágàtà àti ìhàwó ni ó kọ sí Moses Joe wọ́n ní à ń gbádùn ètò yín ẹ ṣeun púpọ̀ bàbá wa bẹ́ẹ̀ bá ń gbádùn ẹ̀ ẹ jọ̀wọ́ ẹ máa bá wa share rẹ̀ ẹ má rò pé bí ọ̀rọ̀ dúdú àkọ́là ń sọ ọ̀rọ̀ dúdú ànìkan kọ́ làwọn ń sọ lórí platform wa àti lórí rédíò wa oríṣiríṣi àwọn ètò ni ó wà ńlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ Odùduwà yé àmọ́ pé ó ka gbogbo wa lára à ń bọ̀ lórí ètò lónìí lẹ́yìn ètò ní aago mẹ́sàn-án ilẹ̀ Odùduwà ẹ ìyá wa lẹ́ẹ̀kan sí ìbéèrè wa lọ sí ọ̀dọ̀ yín láti sọ fún wa kí ni ohun tí alágàtà tí ó jẹ́ nínú ìdílé which is the third party hmm. tá a bá sọ̀rọ̀ nípa alágàtà yìí ǹjẹ́ kí ni àǹfààní alágàtà nínú ètò ìgbéyàwó àti àkóbá tí ó máa ń ṣe fún ìdílé. Um, mi èmi ò rí àǹfààní kankan tí alágàtà ń ṣe nínú ìgbéyàwó àwọn a gbọ́dọ̀ mọ àwọn gan tá à ń pè ní alágàtà àwọn wo ni à ń pè ní alágàtà àwọn ni bí ọmọ ọmọ number one alágàtà ni nínú ìgbéyàwó àwọn parent wa àwọn uh, siblings wa they are all alágàtà relative àwọn friends àwọn colleagues wa alágàtà ni wọn kò sí àǹfààní kankan tí gbogbo àwọn táwọn gbogbo àwọn tá à ń sọ yìí kò sí àǹfààní kan tí wọn ń ṣe nínú ìgbéyàwó then àbùkù tí wọn ń ta bá ìgbéyàwó as in disadvantages wọn òun ló pọ̀ jù most of our marriage tó yẹ pé wọ́n ti dàrú tí gbogbo wọn ti bàjẹ́ alágàtà ni as a result of alágàtà ni gbogbo wọn ṣe ni wọ́n ni wọ́n ti bàjẹ́ because most marriage tá à ń rí yìí tába tába ti gbéyàwó tán àwọn obìnrin wa especially ní Nigeria, a kì í lọ fún marriage counseling ká tó wọ inú ìgbéyàwó ká lè mọ bí a ṣe ma máa settle àwọn differences wa láàrin ara wa instead of that a máa mú phone a máa pe àwọn alágàtà kán wá bá wa dá sí ni àwọn yẹn ni wọ́n túbọ̀ máa ń da àwọn yẹn ni wọ́n máa ń da rúsídà àwọn ni rúsídà àwọn ló túbọ̀ máa ń da ìgbéyàwó rusida awon lo tubo maa n da igbeyawo so kò sí àǹfààní kankan tí àwọn alágàtà ń ṣe nínú ìgbéyàwó instead wọ́n máa ń dàrú ni mo mọ̀ pé a lot of people will not agree with me pé ọmọ pé is part of alágàtà but honestly they are part of alágàtà uh, however they are part of the family but not part of the marriage ara family wa ni wọ́n ẹbí wa ni wọ́n a bí wọn pé kán wá kán a bí wọn sínú ìgbéyàwó yẹn ni but mo fẹ́ kẹ́ mọ̀ pé a ti mọ́ra wa ọkọ àti ìyàwó ti mọ́ra kó tó di pé ọmọ wọlé ìkẹta lọmọ jẹ́ nínú ìgbéyàwó ọmọ kì í ṣe kì í ṣe priority nínú ìgbéyàwó as in pé dídán dídán ni àwa tá a jẹ́ ilẹ̀ Yorùbá la máa ń rí i pé ọmọ pé dídán dídán ni then ó yẹ ká tún máa wò pé àǹfààní wo gan ni fún ọmọ tá a bí tá a lè ṣe tá a ìtọ́jú ẹ̀ tó ìyẹn là á fi mọ̀ pé kì í ṣe dídán torí tó o bá ti bí ọmọ tó o lè ṣe ìkápá ẹ̀ kì í ṣe dídán ni ọmọ jẹ́ nínú ìgbéyàwó nìyẹn so ọmọ alágàtà ni because àwọn ọ̀rọ̀ kankan wà tí ọkọ àtìyàwó gbọ́dọ̀ tán wọn máa sọ tí ọmọ ò gbọ́dọ̀ gbọ́ sí in as much tí ọmọ ò gbọ́dọ̀ gbọ́ sí ó ti da alágàtà àwọn pastors wa imam wa alágàtà ni wọ́n dẹ̀ ó ti wá di pé níbi tí ó wá dé ní ilẹ̀ wa wá ti di pé ọkọ gun ò lè bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ kó ṣe nǹkan láì ṣe pé pásítọ̀ dá sí i ó ti wá di pé ìyàwó ò lè sọ fún ọkọ ẹ̀ pé this is what I want láì ṣe pé ó sọ fún pásítọ̀ pé ẹjọ́ ẹ bá mi bọ́kọ mi sọ̀rọ̀ alágàtà ni wọ́n ó lè sọ nǹkan ẹyọ kan kí alágàtà fi sọ mẹ́wàá ó lè sọ pé nǹkan bí eléyìí lọkọ mi ṣe mí ìdẹ mí nífẹ̀ẹ́ sí ẹ bá dá sọ. So alágàtà á twist ẹ̀ ọ̀rẹ́ tó fẹ́ lọ gbàmọ̀ràn lọ́wọ́ ẹ̀ ṣé o mọ bí ilé tiẹ̀ gan ṣe rí ni pásítọ̀ tó fẹ́ sọ fún pé kó jọ kó bẹ́ẹ̀ bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ ṣé o mọ̀ bóyá ó ṣẹ̀ na ìyàwó tiẹ̀ tán ni wọ́n máa ń wo àwọn ìránṣẹ́ ọlọ́run pé bíi second to God ni wọ́n but most of àwọn ìránṣẹ́ ọlọ́run ìyà tí ìyàwó wọn tó ń jẹ lọ́wọ́ wọn ìyá ní Ísírẹ́lì ò ní lè sọ̀rọ̀ torí pé kò ní fẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ ọkọ òun kó bàjẹ́ kò dà bíi orú àwọn ibi táwa wà ìtọ́ ẹ pé anything ìyàwó á sọ̀rọ̀ ni domestic violence ni bọ̀ ní ilẹ̀ tiwa ìyàwó ò ní lè sọ̀rọ̀ ìyàwó ìránṣẹ́ ọlọ́run ìyẹn ìyá yáàdì kò ní lè sọ̀rọ̀ instead of that a máa fi mọ́ra ni nǹkan tí wọ́n gbé wá fún pásítọ̀ pé kó bẹ́ẹ̀ dá sí yẹn pé kó bẹ́ẹ̀ bá ọkọ ẹ̀ sọ yẹn láàárín òun àti ìyàwó ẹ̀ tó bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó ẹ̀ nípa ìwé yẹn á ti fi nínà ba tiẹ̀ jẹ́ so alágàtà ni wọ́n jẹ́ ọ̀rẹ́ tá a fẹ́ bá sọ yẹn ṣé àwa obìnrin gan tá a fẹ́ lọ gbàmọ̀ràn lẹ́rẹ̀ ṣáà tí ilé ṣe a mọ̀ bóyá ó gbọ̀ngàn wà lọ́kọ tiwa tọ́ bóyá ó ṣe ẹ̀nà ọkọ tiẹ̀ tán a mọ̀ fún ẹ o lè gbà nǹkan tí wọ́n ń gbà yẹn òun ò gbà mẹ́wàá nǹkan tó ń gbà nínú ìdílé tẹ̀ ó ju nǹkan tí wọ́n tó ń sọ fún ẹ pé kó má gbà yẹn nínú nínú ọ́fíìsì àwọn àádá ọ̀rọ̀ ok. ẹ ṣe gan ìyá wa ní ọ́fíìsì àádá ọ̀rọ̀ sílẹ̀ ẹ ṣe olóòtú. Ah, ẹ ṣeun púpọ̀ ìyá wa àdúpẹ́ lọ́wọ́ yín wọ́n ti yànnà náà díẹ̀ nínú àkóbá èyí tí alágàtà tí ó máa ń fà sínú ìdílé ẹ jẹ́ kí a lọ sí ọ̀dọ̀ bàbá wa uh, let's go to our father kí a gbọ́ his own side of uh, his own point of view ẹ jọ sà bàbá wa nìkan òṣèlú ẹ bá wa kí ni ohun tí ẹ̀yin mọ̀ nípa alágàtà yẹ àti kí ni àkóbá àti àǹfààní tí alágàtà which is the third party tí wọ́n máa ní nínú marriage àbí ètò ìgbéyàwó ẹ ṣe gan. mo kí gbogbo àwọn tó ń gbọ́ wa nílé let's let me say let's let, let's let's burst the bubble tó bá ń sọ̀rọ̀ nípa alágàtà which is third party ní tèmi o I can see advantage and I can see disadvantage it depends on how individual handle it for example tí n bá lọ bá ìyá wa fún advice tó bá fún mi ní advice as an adult mo ní láti process advice yẹn it does not necessarily mean I have to use her advice. That is what they call I have to uh, discipline myself, know what I want and how I work as well. So Thomas, bá sọ nípa alágàtà, either we like it or not, we can't do without them. They always be around us and they are always within us. It is how we handle them that matter. For example, ìgbà tó start relationship is between you and that woman or her and he or he and her. That's both that start the relationship together children will come in alágàtà lọmọ ọ̀rẹ́ wà colleagues yẹn wà ń bẹ̀ ń àwọn parents wa wà neighbors wa wà spiritual fathers spiritual mothers are there there's another alágàtà táwọn èèyàn mọ̀ àwọn alágàtà tó dẹ̀ ń ba tí máa sọ lẹ́ni social media that is the present third party marriage today is social media people don't really get it most of àwọn obìnrin tílé wọn ń dàrú ń sìn social media ní third party tó ń dalé wọn rú lọ́nà wo mo lè jáde lé lórí social media kí ní ìyàwó mi ra rolex twelve thousand pounds fún mi ìwọ ọkùnrin tí ò lọ́pọlọ ìwọ náà kàn délé ni lọ sọ ah ò rí bọ̀bọ̀ ẹ̀ lórí social media ìyàwó ẹ̀ṣẹ̀ ra rolex twelve thousand fún ìjà dé nínú ilé so presently the present disadvantage alágàta tó wà láàrin ìgbéyàwó ní social media ó dẹ̀ ń pa àwọn celebrity wa ó ń pa àwọn slay mama wa ó ń pa àwọn slay queen wa ó ń pa àwọn fine boy wa alágàtà tó ń pa àwọn èèyàn nìyẹn so as I said how you manage third party is what matter most but for you to do with third party you can't do with third party wọ́n you waka they are always within us and they are always with us so we just need to know how we handle this third party so mo fẹ́ rọ̀ wá tá a bá sọ̀rọ̀ nípa for example tó bá lọ báyàn fún advice for counseling tó bá fún ẹ lá advice advice tó ń fún ẹ yẹn kò compulsory kò délé that you should make use of that advice you need to reprocess that advice process ẹ kí lẹ́ni sọ fún mi ṣé ìgbésẹ̀ wo ni kí n gbé ṣé nǹkan tó sọ fún mi tí n bá gbé kí ló máa ṣẹlẹ̀ you need to think critically but pé o lè débi iṣẹ́ lọ́jọ́ kan kó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́niyẹn ń sọ kó dẹ̀ máa jẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ẹ̀ you might pretend as if pé àmì ah, ìwà third party inú family mi but ọ̀rọ̀ sọ yẹn o máa mu lò tó bá délé but as a normal human being when you get home you need to process all this information before you decide so advantage wa, disadvantage náà dẹ̀ wa. advantage ni pe the good there are some people ilé wọn ò dáa mo mọ single mother tó kẹ́ tó máa ń fún àwọn èèyàn ní advice tó yẹ pé advice tó bá fún wọn ó dẹ̀ máa ó dẹ̀ máa ń tọ́ ilé ẹlòmíì àwọn èèyàn wá ní ah, ah ìgbà tẹ́ ẹ mọ gbogbo ilé ilé ti yín ò dáa hmm. because àwọn tó fún advice yẹn they pick those advice they make use of the good one and they leave the bad one that is how it works so gẹ́gẹ́ bí ọkùnrin àbí obìnrin pé kò sí alágàtà nínú ayé wa kò possible 90% mm. of people alagata wa either your children, your family, your parents, and social media. But how you handle them is your mechanism, is your scoping mechanism. That is what you are using. You are able to handle them money rí to ti pastor It's part of full advice. What they process advice you know what to do you know what not to do it doesn't necessarily mean you have to do what your pastor is doing is saying but pick the good one out of it pastor ẹlẹ́ran ara pastor be marriage you That that doesn't mean I cannot cancel you it's easy to cancel people but the practical aspect of it is the hardest bit so when they cancel you please weigh it and make use of the good one. thank you so much Babawa. wa ẹ ṣe gan ni ah, mr moses joe ẹ ṣeun púpọ̀ wọn ní eh, ìyá wa ikú làákàyè alhaji ibrahim mutiu eh, Abidemi. wọn ní ẹ̀kọ́ ètò ehm, ìjìnlẹ̀ fm wọn ní kẹ́ ẹ bá wa pín ètò yìí ọ̀ṣọ́bù jp olúbùkọ́lá wọn ní social media is an eye opener ẹ ṣeun púpọ̀ ìyá wa ẹ ṣe gan ni gbogbo ẹ̀yin tí ẹ wà nílé ẹ lè pè wá wọlé lónìí kí a gbọ́ ohun tí ẹ̀yin ní láti sọ. So lórí ọ̀rọ̀ alágàtà nínú ìdílé plus nine zero five three six seven three four one six six five ni nọ́mbà tí ẹ máa pè wá sí ẹ bá wa ṣe àìtòyè Bọ́lá Odúsànyà Bello wọn ní àmì ẹ ṣeun púpọ̀ ẹ jẹ́ kí a lọ sí ọ̀dọ̀ ìyá wa lónìí ah, this question goes to her ìyá wa ẹ jọ̀ọ́ ẹ má bínú ǹjẹ́ ṣé èèyàn rí oògùn ẹ̀ ṣe wípé kí alágàtà yẹn ni ẹni kẹta kó má sí nínú ìdílé ǹjẹ́ ṣé ó ṣeé ṣe ká má rí ẹnì kẹta nínú ìdílé eh, which is the third party tó bá jẹ́ bẹ́ẹ̀ eh, lọ́nà wo báwo ni a ṣe lè dènà ẹnì kẹta nínú ìgbéyàwó. ẹ bá wa gbọ́n sókè máa gbọ́ yín. àárí oògùn ẹ̀ṣẹ̀ nínú ìdílé torí àwọn ìgbéyàwó kan gan wà tó yẹ pé tí ọkọ àti ìyàwó bá fẹ́ fẹ́ ra ìyá ìyàwó á máa sọ fún ọkọ pé o ò fẹ́ ọmọ mi nìkan ò wá fẹ́ mi pẹ̀lú ọmọ mi ni. Hmm. Hmm. àwọn ìyá ọkọ kan wà wọ́n á tún sọ fún ẹ pé tó o bá ti fẹ́ ọmọ mi wàá fẹ́ wàá o gbọ́dọ̀ fẹ́ èmi náà ni o pé o gbọ́dọ̀ fẹ́ mi kó tó fẹ́ ọmọ mi so àárí ogun àwọn yẹn ṣe nínú ìdílé ẹlòmíì ṣe ẹlòmíì ní àǹfààní láti sọ pé kóun yẹra ṣùgbọ́n kò ṣeé ṣe kò sí bá a ṣe fẹ́ ṣe in as much tí ọkọ yẹn bá sì ní àwọn òbí tí ìyá bá sì ní àwọn òbí because àwa gan àwọn ìgbà míì tá a máa ń gbéra wa sí a kì í mọ̀ pé a gbéra wa tí ọwọ́ alágàtà ńgbà míì through àwọn ọ̀rọ̀ tí àwọn òbí wa máa ń béèrè lọ́wọ́ wa yálà gẹ́gẹ́ yálà bí ìyá ìyá ìyàwó ni àzìmọ̀dá ń lọ ọ̀ àwọn ìyá ọkọ tí wọ́n máa ti ọ̀rọ̀ sí wa lẹ́nu ńgbà míì láti gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìdílé wa lẹ́nu wa wọ́n á fẹ́ fi àmọ̀ràn wọ́n á máa fún wa ní àmọ̀ràn pé bí àwọn ṣe tò ilé bàbá wa nìyí bí mo ṣe tò ilé ọkọ tèmi nìyí bí àwọn ṣe tò ilé ọkọ tiwọn wọ́n máa fẹ́ fún wa ní àmọ̀ràn pé kí àwa náà ká lò bẹ́ẹ̀ àárí ògùn ẹ̀ ṣe àwọn ọ̀rẹ́ mi wà tó yẹ pé kò sí bá ṣe fẹ́ sọ tó máa ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ń sìn ọ̀rọ̀ ìdílé tiwọn ni wọ́n gbé wá wọ́n fẹ́ fi òkú ọ̀rọ̀ wọ́n fẹ́ fi gbọ́ àwọn àlàyé ọ̀rọ̀ ní ẹnu wa láti fún wa ní àmọ̀ràn ẹlòmíì tẹ̀lé sọ fún wa pé ah, ó ti dinú jù hmm. láti fi gbọ́ àwọn nǹkan tó ń jáde láti fi gbọ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìdílé wa àwọn àwọn èkìkí míì wà nílẹ̀ Yorùbá tó yẹ pé tó ń bá ń kí wa èkìkí pé kí wọ́n fi gbọ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nu wa ni ah, ẹlòmíì dẹ̀ wà tó yẹ pé òun gan fún ara ẹ̀ ní alágàtà ara ẹ̀ wọ̀ láti ẹnu láti ìwà nípa ìwà ẹ̀